Jeremiah orí kẹjọ. Ní àkókò náà lé Olúwa wí ni wọn ó wú egungun àwọn ọba Júdà àti egungun àwọn ìjòyè egungun àwọn àlùfáà àti egungun àwọn wòlíì àti egungun àwọn olùgbé Jerúsálẹ́mù kúrò nínú isà wọn wọn ó sì tẹ́ wọn síwájú oòrùn àti òṣùpá àti gbogbo ogun ọ̀run tí wọ́n ti fẹ́ tí wọ́n sì ti sìn àwọn tí wọ́n sì rìn tọ̀ ọ́ tí wọ́n sì wá tí wọ́n sì forí balẹ̀ fún a kì yóò kó wọn jọ bẹ́ẹ̀ lé a yóò sìn wọ́n wọn ó di àtàn lé ojú ilẹ̀ ayé àwọn ìyókù tí ó kù nínú ìdílé búburú yìí yóò yan kúkú ju yíyè lọ ní ibi gbogbo tí wọ́n kù sí tí èmi ti tì wọ́n jáde sí lé olúwa àwọn ọmọ ogun wí ìwọ ó sì wí fún wọn pé báyìí lé olúwa wí ènìyàn lè ṣubú lí àìdìde mọ́ tàbí ènìyàn lè padà kí ó má tún yí padà mọ́ èéṣe tí àwọn ènìyàn Jerúsálẹ́mù yìí sọ ìpadà sẹ́yìn di ìpẹ̀yìndà láéláé wọ́n di ẹ̀tàn mú ṣinṣin wọ́n kọ̀ láti padà mo tẹ́tí lélẹ̀ mo sì gbọ́ ṣùgbọ́n wọn kò sọ̀rọ̀ títọ́ kò sí ẹnìkan tí ó ronú pìwàdà búburú rẹ̀ wípé kí lè mí ṣe gbogbo wọn yípo lé ọ̀nà wọn bí akọ ẹṣin ti ń sáré gbuuru sínú ogun lóòótọ́ ẹyẹ akọ lé ojú ọ̀run mọ àkókò rẹ̀ àdàbà àti ẹyẹ lékèlèké pẹ̀lú alápáǹdẹ̀dẹ̀ sọ ìgbà wíwá wọn ṣùgbọ́n ènìyàn mi kò mọ ìdájọ́ olúwa báwo lè ẹ̀yin ṣe wí pé ni wá àti òfin olúwa ń bẹ lọ́dọ̀ wa ṣáà wò ó nítòótọ́ kálámù èké àwọn akọ̀wé ti sọ òfin di èké ojú ti àwọn ọlọ́gbọ́n ìdààmú bá wọn a sì mú wọn ṣáà wò ó wọ́n ti kọ ọ̀rọ̀ olúwa ọgbọ́n wọn lé wà nínú wọn nítorí náà ni èmi ò fi aya wọn fún ẹlòmíràn àti oko wọn fún àwọn tí yóò gbà wọ́n nítorí gbogbo wọn láti ẹni kékeré títí ó fi dé ẹni ńlá fi ara wọn fún ojú kòkòrò láti wòlíì títí dé àlùfáà gbogbo wọn ṣe ẹ̀tàn nítorí pé wọ́n ti wo ìpalára ọmọbìnrin ènìyàn mi fẹ́rẹ̀ wípé àlàáfíà àlàáfíà nígbà tí àlàáfíà kò sí ìtìjú yóò bá wọn nítorí wọ́n ti ṣe ohun ìríra síbẹ̀ wọn kò tijú bẹ́ẹ̀ ni ooru ìtìjú kò mú wọn nítorí náà ni wọn ó ṣe ṣubú láàrin àwọn tí ó ṣubú ní ìgbà ìbẹ̀wò wọn a ó sì wó wọn lulẹ̀ lé olúwa wí ní kíká èmi ó ká wọn jọ lé olúwa wí èso àjàrà kì yóò sí mọ́ lórí àjàrà tàbí èso ọ̀pọ̀tọ́ lórí igi ọ̀pọ̀tọ́ ewé rẹ̀ yóò sì rẹ̀ nítorí náà èmi ó yan àwọn tí yóò kọjá lọ lórí rẹ̀ èéṣe tí àwa jókòó jẹ́ ẹ ara yín jọ kí ẹ sì jẹ́ kí a wọ inú ìlú olódi kí a sì dákẹ́ síbẹ̀ nítorí olúwa ọlọ́run wa ti mú wa dákẹ́ ó sì fún wa ní omi òróòro láti mu nítorí tí àwa ṣẹ̀ sí olúwa àwa retí àlàáfíà ṣùgbọ́n kò sí ìrètí kan àti ìgbà dídá ara sì kíyèsí ìdààmú láti dáánì ni a gbọ́ fífọn imú ẹṣin rẹ̀ gbogbo ilẹ̀ wárìrì fún ìró yíyán akọ ẹṣin rẹ̀ wọ́n sì dé wọ́n sì jẹ ilẹ̀ run àti èyí tí ń bẹ nínú rẹ̀ ìlú àti àwọn tí ń gbé inú rẹ̀ ṣáà wò ó èmi ò rán ejò ejò ogun ń tè sí àárín yín tí kì yóò gbọ́ ìtújú wọn ó sì bù yín jẹ lè olúwa wí èmi ìbá lè tu ara mi nínú nínú ìkáàánú mi ọkàn mi dákú nínú mi ṣáà wò ẹkún ọmọbìnrin ènìyàn mi láti ilẹ̀ jíjìnà wá kò wá sí olúwa ní síónì bí ọba rẹ̀ kò wá sí nínú rẹ̀ èéṣe tí wọ́n fi ère gbígbẹ́ àti ohun asán àjèjì mú mi bínú ìkórè ti kọjá ẹ̀rùn ti parí a kò sì gbà wá là nítorí ìpalára ọmọbìnrin ènìyàn mi lè a ṣe pa mí lára èmi ṣọ̀fọ̀ ìyanu sì dì mí mú kò wá sí òjìá ìkunra ní gíláàdì oníṣègùn kò wá sí níbẹ̀ èéṣe tí a kò fi ọ̀já di ọgbẹ́ ọmọbìnrin ènìyàn mi.